السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run atọrọ ìjà àtẹjẹ fún anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tí ọlọ́mọ sọ́nù àtàlà tí ọmọ ìjà àtẹjẹ náà bá àwọn ará nílẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nùtírà olùdásọ́lù àṣìká ìṣẹ́rẹ́ ìtẹ̀síwájú àlám àhàdìsì tí a kàgbẹ̀yìn ní ìjọ́wò oní ẹni àdìsì Sayyar bin Salama tí ó gba lọ́dọ̀ abubarra al-aslami radiyallahu anhu nígbà tí a nígbà fọ́sọ́lá ń ṣàlàyé àsìkò ìlú fáwọn tí wọn kọ̀ọ̀kan fún àwọn sàhábà tí ń fi hàn wá ó ní irun bá ń kí gbogbo ẹ̀ ló ní àsìkò لكل واحد من واحدة منها بداية ونهاية ìkọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ tá à ń tún ló ní bẹ̀rẹ̀ ló ní parí tí ọlọ́run sọ́nà ọ̀tọ̀ ààlá tí ó gbé àsìkò yìí kalẹ̀ tó ti pa wá láti pé àsìkò yìí náà ní ká máa kí ìrànwọ́ ọlọ́ni iná sọ̀lá sàkáàmì sí àlẹ́lùmí ní ilẹ̀ tí sábà mọ̀ òkúta irun tá a ní ẹkí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn tá a fàtò sí fún gbogbo mùsùlùmí. a ṣàlàyé irun kọ̀ọ̀kan fún wa níjẹ́rìí àjẹpẹ́ ní jẹ́pẹ́jẹ́pẹ́ ní ìgbà tí ó da ìka ṣe náà ní awọ́lu wà fi hà yẹ́wọ́ fi bí àná ìgbé irun àbí inú dáa jù nínú iṣẹ́ ànábìrì ká kírun lásìkò rẹ̀ nínú iṣẹ́ tó dáa ní. ká kírun ní àkọ́kọ́ àsìkò irun tó wọlé ṣùgbọ́n méjì kan ó ní àlàyé nínú náà rún wákàtí márùn-ún nípa kásìmù ní àkọ́kọ́ àsìkò rẹ̀ tani ó ṣàlàyé ẹ̀ fún wa àwọn àrùn méjì kan ó lálàyé nínú. na sọláàbù lè fi ṣáà kí ni àlàyé tó wà mẹ́. Ayiwa àyà afẹ́ká lóhun lára kámọ́ kí lásìkò rẹ̀ àti bá ń bẹ̀rẹ̀ tó wà yẹn wọ́n tún ká lọ lára afẹ́ irun tún ní sọlátù fàjọrọ là là sọlátù dóhùrù ṣùgbọ́n lálàyé nínú àlàyé wo ìgbà tó rùn bá mú gan-an afẹ́kájẹ́ kí wẹ́dà kúrò díẹ̀ nínú súnà ní ẹ̀kọ́ ànẹ́bí ní àwọn ìgbóná ọ̀rùn tó máa ń wà láti ọgbà tí bóòrè wọlé o ní fáìlì jahannam nínú àwọn nǹkan tí ń wá láti nínú jahannam náà yàtọ̀ sílé ìdájọ́ káàkiri sórí náà ní àkọ́kọ́ àsìkò tiẹ̀ náà inṣàlá ta'ala a máa tẹ̀síwájú ní èmi lórí hadithi Ali bin Abi Talib radiyallahu anhu wani anna nabi a masana qala yawm al-khandaq ọlọ́dún àwọn masana sọ lọ́jọ́ khandaq anabi sọ̀rọ̀ kan lọ́jọ́ kandak àkọ́kọ́ ọjọ́ làǹkó lọ́jọ́ alkandak ogun kan nínú ogun tí anabi já làǹkó ní gazuwatu alkandak ìgbà míì gan bẹ bá a tún lè pè ní gazuwatu alahzab òun náà ló jẹ méjèèjì sábà ní gazuwatu alahzab kí ló yẹ ká lè pè lórúkọ yìí táwa ní gágbọ́ ọ̀tọ̀lẹ̀ kanda kílé tó àlùkò lórúkọ ìdíléèjì náà ní ó lálàyé nínú. ogun yìí awapẹ ní gágbọ́ ọ̀tọ̀lẹ̀ ahzab awọ àwọn tí ànábì bá jà àti ní gágbọ́ ọ̀tọ̀lẹ̀ ahzab àwọn láti ní ahzab àwọn pátì pátì oríṣiríṣi kí ló ṣẹlẹ̀ lógun yìí. àwọn pèsè gbogbo wọn pàdé àkùkọ wọn láti gbogbo tàlẹ́lì àwọn kùrẹ́ ìṣúwà nínú wọn níjọ náà àwọn bàmí gbàtọ̀ fáàmù wọn wà bàmí mọ́rọ̀ wà ń bẹ̀ wọn ń lọ bí gúrùpù bíi mẹ́fà ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ pátí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá fọ́ọ̀mù pé kó mọ̀jẹ́ àpòrẹ́sì nìkan náà bàjá máa fi wá pọ̀ ìlà àdúgbò wọn ní gáàsì wá tú al-ahbab àwọn pátì náà kọjọ láti bá nàìjíríà lọ́dún pẹ̀lú ẹ̀rí pé nínú al-Qur'an nínú àlè sura al-ahbab torí pé ọ̀rọ̀ ogun yìí wà nínú sura yìí. bákan náà àlè pé ní gáàsì kanda kí ló ń jẹ́ kanda ó ní kò sáájẹ́ kalẹ̀. ṣé dáhùn pé ní gáàsì kanda ní ogun yìí nígbà táwọn kèfèrí onírànràn tí wọ́n dé láti gbógun tànẹ́bì wọ́n fún àwọn ilé ti pọ̀jù bò láti fẹ́ kojú wọn àlè ni wọn kojú òfìkòjú ṣe kò sáré ṣe sáàṣe ti pé káwọn náà sáà gbà sáàṣì dìfẹ́ǹdì ara wa sáàbà tẹ̀ lé ní wọn tó lọ́ ti pọ̀ wọ́n sì fẹ́ yà wọ́n ní Mọ̀dínà ọ̀nà ọ̀làwà gbà nínú sọfà níbi mọ́ràn ẹjọ́ náà ni arákùnrin kẹta ń pè ní Salmanu Al-Farisi radiyallahu anhu olófà níbi mọ́ràn pé ìlú fárísì pé mi ti wá fárísì ń bí àwọn tó fọ̀rọ̀ sí bí Tọ́kì Iran nìyẹn kí ló gbúgbà ìbátẹ̀lẹ̀ tá a bá lè dá àwọn tí a fẹ́ bájà mú kàńdàkì náà a máa ń gbẹ́ kòtò ká a gbẹ́ kòtò yípo òlu ni kí ni kòtò yóò ṣe fún ẹ̀jẹ̀ mọ́ òní ó di àwọn ọ̀tá láti ìgbà tó wọ́n fẹ́ kòtò tó fẹ́ láti ní títà ẹ̀ kàn máa wọra yín lọ kẹ́mẹ̀ ní ẹ̀ máa sá láwọn ìṣẹ̀lẹ̀ àyàn náà rí bí wá ẹ̀yìn náà rí bí wá wọn. fìyín tá a mọ ẹsẹ̀ nù ẹ̀ bá gbẹ́ kòtò kòtò fẹ́ gbẹ̀rún mẹ́fẹ́ gbogbo yẹn dá náà ìdí tó fi jẹ́ jẹ́bẹ́ rẹ̀. ọlámẹ́bí sọ ní ọjọ́ yìí pé mọ́lá àgbọ̀ òkùnkùnrọ̀ ọ̀hún wà bùrú táhùn náà rọ̀ àwọn kékeré yìí kọ́lọ́n kó bá wa dáná fún gbogbo nú fàárẹ̀ wọn àtìlé wọn ìyà iná nìkan bá ń bẹ̀ kama ṣàgàmú ní àwọn sọ̀lá tó lówó sọ̀rọ̀ gẹ́gẹ́ tó ní àṣẹ kíkó wa bísí fún àti ẹ̀jẹ̀ ká mọ́ ìgbà pípọ̀ látò lùú sọ sí kí ni tó dé hasa gáàbà tó ṣàmù tó rùn fi wọ̀ kí ló ṣẹlẹ̀ ní pé pé káwọn táyì bá mọ́rin lúwọ̀ àwọn sọ àbàtà ní wọ́n ti jẹ́ kòtò bẹ́ẹ̀ ti jẹ́ kòtò wọ́n ti ẹ̀mọ̀gbà tí àsìkò òun náà dé ní tó lọ òrùgbọ́lúwọ̀ yìí àwọn tó kí sọlátùlù wùsọ̀ tí mo mú táwọn tẹ̀lé yìí tán lọ́kọ́ wá sí fásitì ẹ̀jẹ̀ káàtì ẹ̀rọ ìgbà tábìkọ̀ ní ebi ni tó fi lọ amẹ́ríkà ju ọ̀rọ̀ jáde pé kọ́lọ̀nkó bá dáná sínú sàárè wọn àti ilé wọn ẹ̀mọ́ owó kí fi wá dúdú sẹ́ẹ̀dì á wá rí sọlátùlù wùsọ̀ tí tóun fi tó fi wọ̀. ilé wa ní Bukhari àti Muslim wọ́n ní wọ́n fi lábùdè ní mùsùlùmí ó tún wà nù gbólóhùn kẹtọ́ wà nù sọ́yìn rẹ̀ mùsùlùmí pé ṣáàgà lónà àǹsọ̀látò lùsọ̀ àwọn tìgbìrì wọ́n sì gbé ápìsì bíbí títí káàfin ní irun sọ̀látò lùsọ̀ kí sọ̀látò làásù ìwáyé ni ìjọba pé sọ̀látò lùsọ̀ tá ń sọ gan ni irun kíni ìran àtúrè súnmọ́ sallaha bẹ́ẹ̀ ní mọ́gìrì wà ní ìṣá lẹ́yìn náà lànàbí wa ti láàrin àsìkò mọ́gìrì fíkìní ní ìṣá. kí ni ọ̀já kẹrin ìrìn sí jẹun wọ́n ti ṣe iṣẹ́ ọlọ́nìwà lọ́sọ́lá gan-an náà ẹgbẹ́ kòtò ń jọ náà. anigbola ŋgbà tí anabi ń bẹ kótó yìí àwọn mòjìlá kẹsẹ lẹ tó yẹ pé ní òkúta kan dí ọ̀nà àwọn yẹn tí wọ́n rí jẹ́ anabi wa gba gbéga lọ ó kàn lánà ló bá là ó sì là anabi ní ìjọba báyìí nínú ọ̀sẹ̀ jẹ́ ìjọba gba bí rúùmù ìjọba ń fọ́ ọ ẹbí tó pé àwọn bá àti ráwọn ilé ìtọ́jú lẹ́tọ́ ń fa àwọn tó tuntun lágbára jù wọ́n lọ ṣùgbọ́n mùjísà lálẹ́ mi sọ̀rọ̀ tuntun làkejì náà bẹ́ẹ̀ sísẹ́ni wá parí tuntun wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ nípa ogun àlàfáàbù nga fẹ́ lóun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run ni pé wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n sì gbàgbé pé àwọn tuntun ti kírun sọ̀lá tó ń sọ̀rọ̀. ولو عن عبد الله بن مسعود رواية مثل عن مسلم عبد الله بن مسعود قال إن حبس المشركون رسول الله عن صلاة العصر àwọn mùsùlùkùn àwọn ẹlẹ́bọ wọ́n ti fà náà ìdí ìdíje pé ní wọ́n àti rírun áfíríkì hapa mọ́rọ̀ ti ṣàmsú ọ̀sọ́rọ̀ tí tó rùn sí wá pọ́n ẹ̀sùn ọ̀kọ́tọ̀ bá ti pẹ́ yẹn ń kù sátọ̀ láti ṣe kíni láti wọlé fàkọ́ọ́lá rasulullah sallallahu alaihi wa sallam aléìbá tó bá ìpé ní ṣágàlú ní àǹsọ̀lá tó lè wọ́sùkọ́ àìlé yìí o wọ́n ti já bí kí o ẹ̀já kírun sọ̀lá tó lè wọ́sùkọ́ sọ̀lá tó lè asù mọ́lá dáná kó kúnnu ọ̀nà fún wọn sínú kúnnu wọn kó yìí kúnnu kíni sàárè wọn àwò ṣáṣà lọ́wọ́ àjọwáfàhùn wà kòbóra òun náà rọ àbíkọ́lọ̀ ń jẹ́ kí iná kó kúnnú gbẹ̀gbẹ́ wọn àti inú sàárè wọn náà ohun tí hadithi tí ń ṣàlàyé fún wa náà láti gbọ́ nípa ikú ní àwọn sọ̀hábà àti ànágbà ọ̀dọ̀ sọ́lá wọ́n ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe ṣe ṣiṣẹ́ oṣiṣẹ́ ayé abẹ́rówó iṣẹ́ ẹ̀sìn náà ní káàkiri ní mọ́wọ́ ìlú abàmù láti wá nǹkan bí gàgá tó di wọn ní àsìkò irun sọ̀látùlùwọ́ tọ́ mi lọ. náà àkọ́kọ́ náà sọ̀látùlùwọ́ sọ irun wọn là ń pè bẹ́ẹ̀ àwọn àfa inú wọn kò lórí ọ̀rọ̀ kan lórí ikú náà tẹ̀lé sọ̀lá àbúrò sọ. nígbà kan mọ̀ ní pé ọlọ́run fọnà alukur'an pé ní hafidu ala salawat ẹ̀sọ́ gbogbo òru ẹ̀sọ́ ìrun kọ̀ọ̀kan ẹ̀sọ́ àsìkò rẹ̀ wàsọ̀lá àbúrò sọ wàsọ̀lá àbúrò sọ pàápàá jùlọ ìrun sọ̀lá àbúrò sọ. ní kúránì tó wá sọ kálukọ́ wá di pé sọ gẹ́gẹ́ ẹni ọ̀rọ̀ táwọn àfa sọ pọ̀ lórí ẹ̀ wọ́n ní alimami Shawkani rahmatullahi alayhi nínú tíra wọn nílùú làwùtọ́rù ọ̀rọ̀ seventeen làwọn kó fún àkàtọ́bá àkàtọ́bá àkàtọ́bá anatani subu yìí ni anatani zoli ni anatani asoli ni ọ̀rọ̀ pọ̀ táwọn àfa sọ. àwọn tó sọ níbi sọ pé kálukú wọn gbé tó gbára lé àwọn tó ní ṣubú ìní ẹ̀rí tẹ́jú lé lórí àwọn tó ní sórí ní wọn. wọ́n fi mí náà ṣáá dákun ilà kékeré ṣẹ́yìn mi bá ká ṣáṣì ẹ̀tẹ̀ ìtọ́ ọ̀la. àwọn òní ní ká máa kó ti gbogbo ẹ̀yìn sí yẹn torí pé ọ̀rọ̀ ó pọ̀. láàkà ìjẹ́ ni wọ́n lè dé abáfẹ́ yọ kẹ́kẹ́ méjì kàmi sọ àsìkò bákan wà kí láti fa ìdá tó nà tó lóba àti pé sábà gbogbo ọ̀rọ̀ tó sọ olùkúmi jẹ jìnnà lélẹ́ yóò lè jẹ fún ìbá kó gbogbo ẹ̀ tó ní fáìdà tá a fẹ́ rí nìyẹn kéré tó a nídìí pé èwo gan-an ló súnmọ́ kò jẹ. wọ́n ní wọlé ní pẹ̀lú àárẹ̀ àṣàbí mo sọ sí ìhà tó ìhà ó ní nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ pé ní sọ̀ láti lòun sọ ìyí àwọn hadith tó fẹsẹ̀ nílẹ̀ fẹ́ bá pẹ̀lú ìdáàbà jùmọ̀ orí sálàfì wà kálà orí ẹ̀sìn ní lọ́pọ̀lọpọ̀ àwọn àfa àtàkùnlọ àwọn àfa àtàdélẹ́yìn wọn náà tí wọ́n dólé lórí pé anna ni mọ̀rọ̀ dàbí ha sọláàtù àpò ń ta àgbàlẹ́ pẹ̀lú sọláàtù ní sọ̀rọ̀ náà ní àlàáfíì kọ́mọ àdá ha àtàkùnlọ fọwọ́ dọ̀ fáfitì lùsùjà wọn ni tó bá ti yàtọ̀ sílẹ̀ dùnrin kò dàdáàlà ẹ̀rí tó lẹ́ni yìí tí ọ̀pọ̀lọpọ̀ àfáàfìsì oníyẹnìkíní sọ̀làsọ̀là àbù. ẹgbẹ́ náà ìwádìí àmì sàkóńtì ìwádìí àmì gẹ́gẹ́ wá pé irun tí anẹ́bí tí ò rí kí ń jẹ́ ọ̀nà ní sọ̀làsọ̀là àbù. eléyìí fún ẹyẹ wa ipò tí irun àtúndé wa. làwọn ti fọ́nà hadithi kẹ́kẹ́ ní mọ̀ntara kàtọ́lá àtàlà àtúrú pàkọ́dé hábìtọ̀ àmàlò ẹni tó bá fi rún àtúrú ìṣeré tó fi jáfara tó lọ lára tí ò kí láti fọ ẹ hábìtọ̀ àmàlò iṣẹ́ rẹ̀ ti bàjẹ́. wọ́n wà ní olùwáyà mi pé tó bá fi rún àtúrú ilẹ̀ kàkà ànàmà wà bàrà àhàlà nígbà tó ti pa àwọn fámìlì rẹ̀ rún ní sara tiẹ̀ nìkan ló kọ́ gan. bóòlù ẹ̀dọ́ alẹ́ tó máa tó lẹ̀ tó fi rárẹ̀ ọ̀nà mélòó lè gbà wá ẹni tí ò kí rárá àtẹni tó kí tí ò kí ní gíní àtúntò ẹ̀ ẹjá ọ̀tá nìta wà ń sùn ẹni pọ̀pọ̀lọpọ̀ mẹ́sàlásì wọ́n ti rún asúlẹ̀ ní aago mélòó ilé ẹni tó kí yẹn ọ̀rẹ́ àtẹni tí ò rárá ẹni tòun tó bá kírun sásìkò bá tí ìwọlé kò ní ìrìn yẹn náà bàbá níyẹn ń fi sọ̀lá tó láti rárẹ̀ kó bá tẹ̀ rẹ̀ jẹ́ ẹni tó náà kí lásìkò tí ò tí ìwọlé àdìsí yẹn bóun náà wí káyọ̀ àsọ gbogbo òun làwọn máa ń sọ lórí wà tó lọ kọ́ fún aláàbò pé a kò àìláṣọ làwa ẹ̀fọ́ àsìkò gbogbo òun wà sọ̀lá àti pàápàá jùlọ bá tó wá tún yìí torí inú ìgbà tó lọ ní afárá gbogbogbò ìrún àtúnbẹ̀ ti dégé ní o ti wà ń bẹ ìwádìí òun sọ ní àná ọ̀tọ̀ òní lárúbá ń pè ní alẹ́sìnáàbù ìfẹ́ àtúnṣe wọn pàtàkì tiẹ̀ ní àná ọ̀tọ̀ ètò àtúnṣe tí wọ́n ṣe pàtàkì ó ẹ̀sọ́ nam bákan náà jawabu tààkiri sọlá àlùwàkì àlè ádámù tàmákùnrin min àdá ìhà ó ní yìí bí akóní èèyàn lè lọ́yìn lára díẹ̀ láwọn àsìkò rẹ̀ tí ò bá ráyè láti lè kí ṣùgbọ́n ọ̀rọ̀ padà wà lórí ilé ìlọ lára pé àsìkò ẹ̀ láti ìkùnrin àjásìkò àbẹ̀rẹ̀ ní tẹ́sí jẹ́ káàrí wá sí ha jẹ́ kó wá lọ nígbà yìí ò sí wọ́n ní wàlá aláhàbá kọ́bùlà àǹtóṣèrò ọ̀sọ̀lá àtọ̀lọ́kàwò wọ́n ní oríṣiríṣi tó tẹ̀lé sáré bí ìjọ yìí bóyá ó tẹ̀lé kí ọlọ́run tó ń ṣe lófin sọ̀lá àtọ̀lọ́kàwò ìrun tá a máa ń kí lójú ogun èrò ìbẹ̀rù bójó torí àwọn afáàlú gbà pé ànábì àtàwọn sàábà ò gbàgbé ṣùgbọ́n tẹ́tẹ́ ni wọ́n bí sí ni àti tí mo pé ìrun ìbẹ̀rù gbójú náà wà tí yẹn bá lójú ogun ìlú ojú ogun sọ̀látùl khawf àwọn kan ní bóyá tó ń fà á fáwọn ẹbí wọn fi fi irun yẹn lẹ̀ tó fi dàbí mo yẹn ni torí pé nígbà tí irun sọ̀látùl khawf dé kò sí bẹ́ẹ̀ jẹ̀jẹ̀ ó ti pọ̀ tó wọ́n ti fi ni wọ́n kírun oṣù lọ́rùn tẹ́sán tó ní káàkiri wọ́n ní bóyá ní tó tẹ̀lé ní sọ̀látùl àbí ní gábàbùl khandaki ó ṣẹlẹ̀ kọ́lọ̀ tí ó sì rún ojú ogun ní lófin ìnáhùn umiru ba'da zalika bi salati rijalan wa rukbani nítorí pé lẹ́yìn ìgbà tí ogun khandaki dé lọ́lọ́dún tó wá sí lóhùn wọn tó tọ̀ tí nira bá dé o tí ẹrù jẹjẹ bá wà ẹ kírun irun ẹrù jẹjẹ náà ni o kódà wọ́n yẹ lágbára ju pé kẹ́ ẹ máa ti lórí eré lọ àbí lórí nǹkan àgbóyin ẹ gbọ́dọ̀ sínú ní kíni lásìkò rẹ̀. ìyẹn ni alimami kọ́bìlì ìyáàdì àwọn tó kú ní ọ̀sọ̀látùl khawf náà sí àtò làhà irun sọ̀látùl khawf ó ti pa irun tó ṣẹlẹ̀ ń jọ ilé o sẹ́nu ọ̀nà àwọn náà bí ti lé ní ìjọba náà náà bí ti ń kan sásìkò orúkú lẹ́gbẹ̀ẹ́ tó fi lọ wọ́n ní sọ̀látùl khawf ti parẹ́ kò sí bẹ́ẹ̀ bí tó tẹ̀ ń jagun ẹtùrù náà níbi ẹ bá ti lágbára mọ́. ọ̀kọ́lá bùnú hajar alimọ́ bùnú hajar náà sọ̀kọ́ sí ilé pé haza akọ̀rọ̀ nítòsúnmọ́ náà ni pé irú kálá bísí kí n fi wá lọ káwọn kíláàsì kò rẹ̀ kálá ń jagun kò mọ́ o sọ̀lá tó lọ káàbù kí ni kò parí. لكن إن من سئل عن الصلاة في وقتها يصليها إذا ذكرها إلينا تبي أقول <clears throat> أن كان تبقى في lásìkò ẹ̀ tí ò kí ó ti gbàgbé ìgbà tó bá rán sí òun ní ẹ̀rí òye àtètè lọ kí àtòkọ ẹ̀rí lápẹjúwe ẹni tí ó rántí fún òfin ọ̀rá tó tó bá irun asụba tààrọ̀ yìí bóyá ojú ní àtúnkọ́ tó lọ mọ́tàrí tó sáré sí nǹkan ló bá gbàgbé láti lọ kírun ó bá rántí láti kọta wà yìí àbáńṣà ìgbà ó ní òkú mi yẹn padà ẹni tó rántí àsùnbà sí ah padà láàárọ̀ ó wá àárọ̀ ọ̀la àbáyíṣà bí ìgbà àbáyíṣà ìgbà oní ètò padà ìgbà tó rántí yẹn gẹ́gẹ́ láti kóró ẹni tó gbàgbé rántí àbẹ́ni tó sùn ìgbà tó jí rẹ̀ ní àsìkò orun ẹ̀ ìgbà lónìí wọn di pé ó fi irun falẹ̀ ìwẹ́rù wọn dẹni tó fi irun falẹ̀ àgbélépé. ayọ̀ ọ̀nà tí kúrò tó súnmú láàárọ̀ wa rántí ń sùn ó wá ń rọra pé yẹ kó dé bí yaba fẹ́ kó ló ń gírí kí n tètè dé mọ́tò láti ṣe wá kí ní ìjà òun kò sì dẹni tó sọ̀rọ̀ falẹ̀ tó sì jìyà lẹ́wọ̀n jọ lọ. ẹni tó rántí ìrún tí ó yẹ kó ti kí tásìkò ẹ̀ ti lọ ìgbà tó rántí gẹ́gẹ́ ní àsìkò òun ẹ̀ ṣùgbọ́n pọ́pọ́lọpọ̀ ó jà ìrú tó wà lẹ́yìn rẹ̀ tó túnmọ̀ tó bá gbogbo dé tó ń kí rárá o ìgbà tó rántí mẹ́rin ẹni nínú na kọ àṣùbà tó bá kí lọ́sàn bá yìí ń bá máa kírun jákè ní ó ti jákè náà ní. nam ẹni pé wọn àti alẹ́ ọ̀sánlá tó rántí irun yìí náà ní òkè. bákan náà dùn á wọ́n ní àwòtí fọ́rọ̀ wọ́n ní ó tọ́ ká ṣe pèsè létà ní alábòsí ní dèdè àwòrán tó bá ti fún yàn lẹ́gbẹ́dẹ́ bá mẹ́nu ẹ̀gbọ́n ló fi dájú. ẹ̀rí pé ń dán ṣe fáwọn ọkọ̀ hábà tí wọ́n jẹ́ kọ́tà mọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ní ọkọ̀ ọdún wọn láti mọ́ kírun ní àsìkò àbòsí kan náà ẹni tó káwé lójú bẹ bóyá nǹkan aburú kan ló bẹ jẹ wá káwé lójú bẹ lè jẹ kó ju tẹ kó wọn náà lẹtọ kọ lójú tẹ tó fẹ ṣe mọ àbúrú kan ló ṣe fún ẹ. èèyàn ní ìgbà tó lọ sọ àtàgbọjá ah, kò ní ṣe báyìí fún níbẹ̀ ká máa bẹ̀rù ìpè ẹni tá a tàbùsí fún. anáyọ̀ àwọn sọ̀tọ́lá ń sọ fún mọ̀ wọ́n ìtẹ́kì ìdáwọ́ta ni mùsùlùmí sọ́ra fún èpè ẹni tá a sàbòsí fún fa innahu laysa baynaha wa bayna Allahi hijabun torí pé tó bá ṣe láàyè nínú ọ̀dọ́ náà dàrẹ́tì ni kò sí gègé kan tó dáa tó dáa tí ó kọjú láti mú ọ̀dọ́ náà látara tí àwọn kèfèrí ṣe ànábì lọ pé á ah, ìwọ̀n tó ṣe fún wa náà jẹ́ kí wọn tó ẹ̀já rírun kí lórí ẹjẹ́ gbogbo mùsùlùmí rínú ìgbàgbà fẹ́ kọjú ẹ láti mọ́ ìrìn tí mo tẹ̀ níta fún ẹni tí ó kọjú àwọn èèyàn láti mọ́ ìrìn tí ìdìkẹ́ ìgbà tí èdè o ọmọ mùsùlùmí náà ni àbí tí wàá fáfá ń ṣe mọ́ lódì tó lẹ́ gbọ́dọ̀ dìde ẹ̀rí pé gbọ́dọ̀ tó ẹ̀sùn àwọn ọ̀sẹ̀ àánú tó wá ní ibi kankan akẹ́jọ́ kan náà ni ẹ̀yọ̀ kan ló mọ́ mọ́ sáré yóò tẹ́bí sọ ohun tó sọ ìpá ah, ohun tó sí fún wa ẹ̀rì mẹ́lẹ̀ aláwú àjùwáfà wa kúbúrọ̀ hùn náà rọ̀ wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa pé ó sọ fún pé mẹ́lẹ̀ aláwú kúbúrọ̀ wa bùrúta hùn náà rọ̀ kama ṣága lúnà án sọ láti lè sọ àwọn ìṣòro tó lé sí wọn ìgbẹ́ntẹ́ wọn sọ̀rọ̀ tó lé sí ìgbéyàwó rẹ̀ ló kàn mú àbí nǹkan kẹtọ mẹgbà tọ́ọ̀tù lè rígbà lọ́dọ̀ rẹ̀ lọ́tù mọ̀ lọ́kù sọ wẹ́n tó kọ díẹ̀ láti má rí jọ́sìsì ẹ̀ ní rí ìrè kankan ẹlẹ́mí lè bú ìjọba wọ́n ti wà lẹ́tọ́ wa ẹlẹ́mí lè bú ẹnìkan mẹ́yẹ́jọ́ ń dájọ́ àbí nǹkan tó gbé sẹ́fún olùsí ní kò ní jábù ṣùgbọ́n ẹni tí ń kọ́ ni láti má rọ́ náà sì kò ní kankan fún ó lé ní àwọn àfáà nítorá dáadáa ló ń tẹ́ wọ́n lè wà lágbo bóyá lẹ́yìn òlímọ̀ ní látàárọ̀ dalẹ́ wọn ní dìde kò sí ní rí yẹn rúfin kẹ̀kẹ́. ìgbẹ́ni tó yẹ pé ní bóyá tọ ayé kan ló gbà lọ́wọ́ rẹ̀ yóò máa rí yẹn ru òní ni wọ́n tún wá lẹ́tọ̀ wá nù owó wa náà fún wa ó sì lè mọ́ jòrò rẹ̀ náà àti owó tó wà lọ́dọ̀ ìjọba tó ń sọ ní tí wọ́n fi fún wọn ṣùgbọ́n èsì ìfìyẹn tó gbà lọ́wọ́ ẹ̀ lànà gbọ́dọ̀ ní tara fẹ́ fún ìfáhàlà níbi ní ká ẹ̀jẹ̀ arírun kí ìlú jọ́bẹ̀ lè dẹ̀mọ̀ ẹ̀yọ̀ kan alẹ́gbà mẹ́rin lọ́dọ̀ tó alẹ́ kan bí a bí iṣẹ́ kan lẹ́ni gba gbogbo ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ kírun àtìlẹ́ ìlú ìdíkẹ̀ tá a bá ń ayé wa mójútó àbámọ́ ìdí tọ̀nù sí ìlànà pé ní nítorí wà láàrin àti wọn àárín àwọn àti wọn kò lóǹkà ní sùmẹ́sì ní làbílẹ̀ bẹ́ẹ̀ sọ̀hábà torípé ní tó káwọn lálọ́rọ̀ ẹ̀sìn kìí káwa lára ìparẹ́ ẹ̀sìn kéré náà kọ́lẹ̀ ìlànà àwọn afá tó sọ̀rọ̀ kan bíi pé fi dalilun ala adami riwayat al-hadith bil ma'na àwọn afá kan gbà pé a lè gba hadith wa pẹ̀lú ma'na ẹ̀ka fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ afá sùn kágbà hadith pẹ̀lú ma'na báwo ni pé kọ́ ọ́ pé ìtumọ̀ tí hadisi yìí mú wá rè tí wọ́n wá sọ lágbọ́yé tiẹ̀ bọ́ ti gbọ́ yé gbọ́tùmọ̀ yìí náà lọ fẹ́ mú o yẹ kẹ́límọ̀ táwọn ẹbí lò kọ́ ní ìwọ́n á lò wọ́n náà tó bá lò kẹ́límọ̀ tó wù ẹ́ kó bá ti máa tu ìkan kan náà ẹ̀rì látọ̀gbọ́n èdè bóyá báyìí tó là ń rí ìwọ́n bá fọ dáàrú tẹ̀sí kẹ̀kẹ́ náà

والله أعلم نعم حديث تتل حديث عبد الله بن عباس رضي الله عنهما قال أني أعطى من النبي صلى الله عليه وسلم على لبا نبي جوكا لسوا قصايته ànábi wa lọ ìsáyì lára gẹ́gẹ́ bá ti ló wà ní súnà tí a lè lọ ṣáyì wà lára ìyẹn gan ló dáa jù. fàkọ́rọ̀jà Umar umaru ba jáde fàkọ́ọ̀lá ya as ya rasulallah anabi ẹ̀mẹ̀já kírun wọ́kọ̀dọ̀ nìfàáwù wàsibúyàn àyàmí dẹ́gbẹ̀ èdè mẹ́sàrájì lágbàjẹ́ mẹ́rà ń kẹ́nà ní nǹkan bí iye èsì nìsí tí yẹn tó wá dé mẹ́sàrájì kí náà ti tó wọ́n máa lù ẹ̀bá yóò ti umaru ní àwọn obìnrin mọ̀ tí àìṣá ìláyé ànábì wọ́n ti bu yánu ọmọ kéèké máa ti ń sùn léèdè ọkọ ọmọ kéèké ní wá mọ́ṣáláṣí ẹ̀rí ànábì lọ́rùn lára ó wà nílùú wáyà anet tó ní ọ̀tọ̀ pé ní àwọn ọmọ rẹ̀ tí ànábì ń dà mí àwọn ti máa tẹ̀gbé ànábì bàbí àwọn bàbí bèkí wọn máa ń lo ládàá pé tí bá sùn wọra kíkan tó gbé alùwàrà lè ní na anẹ́sílẹ̀ jẹ́ pẹ́yà pé anẹ́bí ń gbà mí kò ní yọjú sáwọn nínú àlẹ́ṣà tó wà ní yìí Umaru wa tó bá náà pé ẹmọ̀ jẹ́ ákírun àwọn obìnrin tí ń sùn ọ̀rọ̀mọdé ìkíní ẹ̀ tí ń sùn wàkáràjà anẹ́bí bá jáde وراسه يخطر فمن كانوا لي حبيبه الولد كما هو صحابة تلقى حديث ما تلقى يستثبان بسوى ثم تلقى بني وراسه يقطر في يومين كانوا لي يقول àníbà tó fún wọn báyìí pé ní láwùlà an àṣùkọ àìlà ummati tí ìbá ṣe pé ní ìnira ni ó jẹ fún àwọn àlùmọ̀ mi ni aw ala náà àbí tí ìbá ṣe pé ìnira ni ó jẹ fáwọn èèyàn ni la amartuhum bi abi salat abi sa'a irú àsìkò tá a kì í ní ìbánikàmọ́ kí gbogbo gbà látọ̀jú iṣẹ́ ìdíkẹ́ wọn ni wẹ́ ẹgbẹ́ mọ́nú àyí náà ẹgbẹ́ ẹgbẹ́ bóyá tẹ́ni pẹ́jù oṣù gíní ó ti sùn ká ní bàbá alágbẹ́yẹ wọ́n ti sùn tò lẹ́nu láti ìṣá. àdébí ẹgbẹ́ nira ní òjẹ́ ni ká máa kí lásìkò gan-an ní ìgbà pàyín láti ìyẹn jẹ́ ló dájú. eléyìí ń yẹ wá ní kálọ́sà ìwà lára ètò dànù ṣùgbọ́n súnmọ́ èyí sì fúlẹ̀ kó ti di ntí ó ti di nǹkan àpàtìsẹ́gbẹ́ bàbá wọn pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí apá ilẹ̀ lárúbáwá gan yóò wọ́n ibi láti fàtẹ́lì torí ẹ̀jẹ̀ wá lẹ́ẹ̀kọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká ẹjẹ́ àwọn ìdílé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní tó wà nù sunna nígbà Muhammad sallallahu alaihi wa sallam náà. níbi àlàyé àfa tó wà nípa wípé ní wọ́n ní ìyapa kọ̀ọ̀kan tí ìṣá ìta ń sọ yìí pé ká lọ lára ní àbíká kẹ́kọ̀ọ́ kí. àwọn kan ní kakọ̀kọ́ kí tí wọ́n bá ní ká kí nígbà tó lè wọlé ẹ̀ kí náà lérò níta àti kọ́ síwájú náà ni pé ká máa kírun kọ̀ọ̀kan ní ìbẹ̀rẹ̀ àsìkò ẹ̀. ẹ̀rí wọn pé lẹ́yìn ilẹ̀ àádá fàlgá àlèbàtà lè rọ̀ sọ́lá àtẹ̀kẹ́lẹ́mù. àwọn méjì na nígbà pé alẹ́fà sẹ́yìn náà o ṣùgbọ́n ìwò lóró lájì náà ń sọ. àwọn tó ní ká tètè mọ tinú lájọ nítorí pé bàbá gan nìyẹn níta àwọn tó lọ lára yẹn tó ń ètò ayé tó ń sùn. kódà wọ́n ní wọ́n lámùú àfihàn ha ilà fi àwòkọ́ tó kọ̀lìlà wọ́n ní ìfàsẹ́yìn sábẹ́ ìfàsẹ́yìn àwọn àsìkò díẹ̀ ló fi ṣe yóò lìbàyá ní ìjàwá awèlè ọ̀sẹ̀ nǹkan lìbàyá ní ìjàwá ó lè bá àjẹ́ ká mọ̀ pé ó tọ́ wa sì lè máa fàsẹ́yìn náà awèlè ọ̀sẹ̀ rẹ̀ amírọ̀ta ẹ̀sì ìdìkan ló wà lágbàdo ní àpá náà bá ń ṣe dárí lọ́sẹ̀ ẹ̀ pé a máa ń fa ìfáàrí ẹ̀yìn irú ìta bàtẹ́yìn ẹ̀ńtẹ́ bá tẹ́tẹ́ tí ò bá ti dá sí mi ẹ̀rù pa ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ àìsẹ́ ìfàtẹ́yìn tiwa ní kíló fà á ẹ̀kíìsì pa ń ṣe dárúkọ lọ́wọ́ ni àkànní tí ó fà á nù. pọ̀lọ́kàn ẹ̀ta ìlú ha àbùdọ́ làwọn àfọ̀bọ̀ àtàkìrì ṣùgbọ́n majority àwọn àfa wọ́n gbà pé káfà sẹ́yìn ló lọ́lá jù ẹnitọ́lá jù tó àtúpọ̀ lórí ẹ̀ ìmọ̀ káwọn àmọ̀ káwọn ìlànà ìdáhùn àyàtà èrè ha a ní ànẹ́bí ò wá pé gbogbo ògbà tó bá jọ máa káfà sẹ́yìn tó lọ́lá ni kò mìíràn pé ìfàsẹ́yìn kò ní kíni kò lọ́lá wọn. náà tó dábìí ń kọ́ wa òun náà nílé pé innal afdala fil isha àtàfẹ́ ètò dáàbò nínú isha òun náà nìka pàfẹ́yìn nígbà tá a ti fẹ́ wọlé ká pàfẹ́yìn dáadáa ká tó kí nínú àǹfààní rẹ̀ gẹ́gẹ́ bá a sọ fún ránjẹ́ òun ni pé téèyàn bá ti tán kí ló kù téèyàn lọ sí téèyàn lọ sí ẹ̀nìmí ní ráyè pátápátá mọ́ nígbà tá a kí ká ìtọ́ta wọlé wa lágbo mọ́kànlá ẹni pé tí ó kún tàbí gẹ́gẹ́ ni onípọ̀ mọ́ yẹn pé ẹ̀ṣẹ̀ ò ní pọ̀ mọ́ èyí ó kírun tó báyìí náà ni ó lọ sùn wàyẹ́mìnà omi ìbáyàlìkà àlùmọ̀ṣàkọ̀ ẹni tó kàn lè kọjú wa káàtì ni má ṣe yìí ní àlùmọ̀ṣàkọ̀ tí nira bá wà bákan náà iná àlùmọ̀ṣàkọ̀ tó tó sábìbù àlùyọ́sọ wàṣọ̀hó láti ṣe àfi ìṣeré àti sàmàhà ní ọ̀pẹ́rẹ́sì pọ́ ẹ̀sẹ̀ lélẹ̀ ìtọ́sọ nọ́mbà tó yìí sẹ́yìn náà àlùmọ̀ṣàkọ̀ ibi tá a bá ti rí nira níbi ọ̀rọ̀ ẹ̀sìn tá kìíní ìfẹ́ nìyẹn lára tùsọ́bìbù nìyí sọ̀rọ̀ wàtúhùlà ẹ̀sìn máa ń gbé nǹkan fúnfún yẹn ń bẹ̀ torí pé bí òfẹ́ nira fún wa ìyẹlẹ́ ti tí ìjọba ti fẹ́ fà nira kí ẹ̀sìn máa wá dá sí yóò wá gbé ní fúnfún yẹn tanúkùn alákọ̀júwe nítorí bá fẹ́ níyàn lára tẹ́sán ara àtúnyàn gbé fúnfún yẹn fún yẹn tó bá ń ṣe ìrìnàjò kí ni ìrìnà tó rí kó fi kọ́ sínú ẹ̀rí ìrìn tó yẹ kó fi mẹ́rin kó fi méjì ara kan náà báyọ̀ tó bá mi fún wa níbi ìnira tẹ́tí ti jẹ́ fún yẹ fún wa sọ̀lá tó kọ́ ìrìn ojú ogun tá a bọ̀ fúnra lẹ́ẹ̀kan àwọn táwọn ajú wa ẹ pé nira wọn àbí káwọn bá arábàlẹ̀ tó ń tòkè ẹ̀tún wa fi ń bí ẹ bá ti kì fún wa náà ìgbà tó tó bá rọ̀ mo ní di ọ̀rọ̀ gbogbo àgbàlá ti kú tán ah, àwa tí mo gbé ẹni ẹkú kíṣà yìí náà ẹ má padà wọlé kẹrẹ kíní ẹ má padà bọ̀ mọ́ àyà ẹni tó rẹ̀ ẹ̀pẹ́ nira ti dénú tí ò lè gbàwẹ̀ kí lẹ́dùn ní kó ṣe ó fi àwẹ̀ lẹ̀ títí yóò fi ní kápá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú rẹ̀ náà lànà ti ṣe fún wa ń bí ìnira ló ń jẹ́ fún wa bó yẹ kó ló dáa jù ṣùgbọ́n ìnira ló ń jẹ́ fún wa kámọ́ láì ṣíṣá ẹ̀ níbi aago mélòó bí aago mọ́kànlá tó wáyé pàdé náà ti yọ ojúmọ́ nu ẹlòmí ò ti sùn ẹlòmí ò rálẹ́ lójú bákan náà òkú lè kù àbí bá gbé gbogbo yẹ fún wa pé káwọn ti ní bẹ̀rẹ̀ àsìkò gbòdì ẹ̀jẹ̀ pé ká fà á sẹ́yìn yẹn olóṣèlú olùdàjẹ́ làlẹ́ ìgbìmọ̀ ṣe fún ọ̀sán àbàlẹ́ ẹ̀kọ̀ọ̀kan irú ẹ̀kọ́ kan ẹni tó wáyé níbi tí Umaru ọ̀dí àlàáni tó ń kọ̀m̀pílẹ̀ yìí àyàn mọ̀ dídúró ẹ̀ tuntun káyé pé ní àjẹmọ̀ sọ lójoojúmọ́ náà pé ní àyẹ̀mọ̀ jẹ́ tó fẹ́ẹ́ lómi kọ́ ọmọ sọ̀rọ̀ àwọn àmì pẹ̀lú alágbájá tó bá di ìtò lẹ́nu bá kinu ṣé kí ni yí mi ẹni tí ó sì tún gan bí ẹni tó tún lòun náà jẹ́ yóò mọ̀ tó gbé káàkiri ni ẹja kírun ìlú wọn mọ̀ tí ì rẹ̀ ní àmì ìgbà gbé fún ẹ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ká lọ lára olóògbé kí ni olóńgbà jù kọ́rọ̀ bá wá rí bá àjẹ́ pé tẹ́wàá mẹ́rin ẹyẹ súnà yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan àyẹ̀ náà ní máa rí nílẹ̀ ra mẹ́fẹ́ tó bẹ́ẹ̀ láàrin oṣù kan ẹ̀ka abẹ́ méjì lẹ́ ẹ̀ṣẹ́ online tó jẹ́jọ́ ojoojúmọ́ náà kílà lẹ́ni tó fílẹ̀ báyìí tó ń bà jẹ́ nira fa àdéhùnmá pákó anẹ́bí ni tí ìbá rí pé nira ní òjẹ fún inú ìbá ní kẹmọ irin pákó gbogbo orun kọ̀ọ̀kan àtàwọn ẹ̀rí yìí tí ó tó wá. bákan náà iná òkọ̀dì àkóónù ìrìsìkáàbù làmàlì mọ̀fùdún áwùlà mìíràn fàdé ìbá sára nàbí àhàwálù wà bọ̀là àmàfàdé. ó ní nǹkan bí ń dà mí kí ìtẹ́kọ́ méjì ìkan lọ lájú kan lọ ìgbà ìmọ̀ ẹ̀ ṣe ń jà òun yóò wá ní ládájú torí pé àwọn kẹ̀kẹ́ tí ó sopọ̀ mọ́ àpèjúwe kan ní ibà kàlù kálọ́rùn ìṣáì lára àti kí akọ́kọ́ kí lárúkọ tó wọlé èwo la ló lọ lára sẹ́rí kí a wá kọ́kọ́ kí wọ́n lè padà ní ládájú kánu lára lọ táwọn àǹfààní kan bá wọn lé kálọ lára ńlákòjú ẹsẹ bóyá wa fífi là ń kírun nígbà tá a lọ lára ọ̀pọ̀lọpọ̀ ti sùn bí a ń tò gbé wa mọ́tẹ́láṣí ni ẹlòmíì gan ó ti sùn lọ́rọ̀ padà rí jímọ́ wọ́n ti báyà mẹ́la kírun àwọn apá kù ṣùgbọ́n ká kọ́kọ́ kì í èèyàn mélòó ni yóò fi fífi.

ilé ṣùgbọ́n lè wá mọ́ṣáláṣí kó kírun lé àti kó wá mọ́ṣáláṣí òun ló lájú kó kírun lé. ṣùgbọ́n wọn nínú ni o ìdánilẹ́kọ̀ọ́ kan wà lórí ọ̀rọ̀ tawhid lórí ṣàlàyé tawhid fún wa ṣùgbọ́n lẹ́yìn mọ́ṣáláṣí rẹ̀ ti lẹ́yìn gbàrà náà ti náà bẹ̀rẹ̀. ibo ló yẹ gómìnà títí ojú òní ládàá náà torí pé tó bá ti ní kájẹ́wì tó bá kí rùtán ó lè jẹ́kọ́ tó lé mọ́ṣáláṣí fúyọ́ ń bọ̀ láti gẹ̀dù láti rẹ̀ jù dárùkù bí dárùkù lé gíní òtítán ọ̀n torí ìkẹ́ tó rọ̀ mọ́ èyí tí ò lọ́lá tó kejì ó lè jẹ́ kí ìsí kò lọ́lá tó tó lé gíní ó ní ládá jùlọ sábàáyé yìí ó yé wa kó di pẹ̀lẹ́ òkúrò pé kó kú mi ń lé lóní ládá jù ó ṣùgbọ́n tó kí mọ́ṣáláṣí àkẹ́kẹ́ ti rọ̀ mọ́ lásìkò yẹn fún ẹgbẹ́ sọ̀rọ̀ bọ́sẹ̀ máa ń kírun oṣù kí mọ́ wọ́n ti ní wọ́n fi ìṣẹ́jú márùn-ún lẹ̀ lẹ́yìn ìrún lẹ́bi ṣàlàyé ó lè kó tó bá kírun ní kó tó dé mọ́ṣáláṣí wọ́n lè gbìn wọ́n ti kankan àjẹ́ kó kírun mọ́ṣáláṣí torí yìí o àìsí kó kírun mọ́ṣáláṣí ń gbà wọn nítorí tó rọ̀ mọ́ olólájú kó lé kíni ó kírun yẹn nílé lọ ṣùgbọ́n tá a bá wo nípìnlẹ̀ olólájú kò kí nílé irú ẹ̀ lélẹ́yìn náà àlébi wọn tó rọ̀ mọ́ ẹ̀wọ̀n kí ló fẹ́ rọ̀ mọ́ sálẹ̀ mi sọ bá lè wá pé yóò mọ̀ ẹ̀jẹ̀ nira ìnira tó rọ̀ mọ́ lórí wa ń pọn kí lákọ̀ọ́kọ́ àsìkò kíṣà ìwọlé ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni máa ń kí ìtò máa ń fà sẹ́yìn náà. bákan náà nínú tí àbọ̀lùkọ́nù hadithi ni kamalu shafaqati nabi sallam wa rahmatuhu bi ummati nínú tábìlì kọ́nù hadithi ni pé àmìlà ọ̀rọ̀ sọ́lá àánú tó ní sáwà àlùmọ̀ ẹ̀ àánú tó pọ̀ ni àánú tó pé ni ó láàánú lórí wa ọ̀rọ̀ wa ó kà fún gbogbo tọ́lá ń gbà nínú ẹ̀kọ́ àmọ́ arsalnaka illa rahmatan lil alamin aláàánú náà jẹ́ ti gbogbo àlùmọ̀ àníbàmọ̀ sọ́lá ń ṣàánú àwa àlùmọ̀ yìí ó fẹ́ràn wa púpọ̀ jùra wa gan lọ ipò fẹ́ kó nira bá wa kí lànà ti ṣe kò ṣe tuta ti máa ní kí wọn kí hẹ láti yóò máa kó nira bá wọn ti fẹ́ kí nira bá wọn àlèwò mọ̀ ni tí bá ní pákó nínú ọ̀ràn yẹn ní gbogbo àlọ́ àlàyé tó tọ̀ bá ní pákó ọ̀ ní kíni ọ̀làlọ́ àlàyé ti jẹ́ nira àlejò torí yẹn àwọn òsì lọ́rùn yẹn kó kẹ̀jẹ́ mustahab tòun ló dáa jù ní ìfẹ́ kìí sọ̀rọ̀ yẹn ẹ̀rí. nígbà tí ẹnìkan wá bá nẹ́bí pé ni ọlọ́run ní ẹmọ sáájì lọ́dọọdún àkọ́kùnrin ah, ọlọ́run ní ọlọ́run ni ọlọ́run ṣe lọ ọ̀ràn ẹ̀yẹ̀ fún yín ọkùnrin kan bá pé lọ́dọọdún lè rí òjíṣẹ́ ọlọ́run ànẹ́bí ò dá lóhùn ó ṣe sà ó bá ẹ̀mọ̀ tí ìdá mi lóhùn ò dá oúnjẹ ti gbọ́ àbí ògùn ògùn torí pé náàmù ànẹ́bí àtọ̀dọ̀ ta ló ti wá àtọ̀dọ̀ ọlọ́run tí bá ní náàmù ń sìn làwọn àjàbà ajẹ́pá jíjọ rẹ̀ yàn lọ́dọọdún lo ọ̀làmọ̀ sàfáàkù ẹ̀ lé lágbẹ̀ẹ́ kódà àwọn olówó gan olùgbọ́n lágbẹ̀ẹ́ lọ́dọọdún kí gbọ́ àmọ́ lọ pàdé mẹ́fún ó ló àníbi sọ́lá fún mi àtọ́ di mítọ̀ di mítọ̀ di mítọ̀ àìdáhùn àmẹ́kì yẹn àníbi sọ pé kò níbi sọ béèrè ṣé ti bá ní náà mọ̀ṣọ́ dọ̀nà yẹn nu o láìpẹ́ bóyá one point three kan lọ fi lọ lọ́dún tó lọ ọ̀tún tó mọ wá mi lọ́dún yìí alákẹ̀kọ́ arówó gẹ̀rẹ́ dé gbogbo alẹ́ làákòjọ sílẹ̀ ẹ̀ àmẹ́mi jálá àná fún wa ọlọ́ni làkọ̀dìjà fún rọ̀ tó lọ́mìnà à àfihàn àlẹ́yìn mọ́ àlẹ́yìn kan gbogbo tó bá tún rẹ́ máa jẹ́ nira fún wa ó máa ń wú olóògbé àlejò nìkan ẹjọ́ mi kí ìjọba ìmọ̀ ìṣẹ̀lẹ̀ sí wọn kí nira mọ́kàn wọn. àríṣọ àlẹ́yìn nínú oṣooṣù kòkòrò dáadáa fún wa bìlìmọ́ mi níná rọ́ọ̀mù kò rọ̀ fún aláàánú oníkẹ́ ló jẹ́ fáwọn mi. àkọ́wọ́ aláwọn jogún ànábì lẹ́nu wọn láwọn làwọn àfa ṣùgbọ́n àwọn gan-an ni sẹ́gi sẹ̀yà fáwọn tani fáwọn mòmìnir àbá tí ó gbẹ̀bọ̀ ní ìyàn lọ́wọ́ àlébi tẹ ó ti jábà ní fún wa kí lòun ṣe fún wa ilé wa sákòrò ń bi ẹbọ gbogbo tó jẹ́ nira fún wa àlébi ò fún wa ẹlẹ́fún yẹn ládùúgbà náà ìfúkúfu lẹ́fún parùjẹ̀nu ìkànnì sọ àmúkàkàkù àbí aláwò yá sọ gbogbo ẹlẹ́rì lórí ibi ìyẹn o wọn ni kí ló burú bẹ́ẹ̀ orúkọ ọlọ́run náà ló kó gbogbo ẹ̀kọ́ sínú pé káàfù yẹn lásán sẹ́fẹ́ dáadáa fún wa nù ìwọ́n tó bá wá ń sá yọ̀ ní pé yá àlọ́ yá lẹ̀ sí ìbúyá rọ̀ ọmọ pé káàpù tó wọlé àmú kàkà kù yẹn ó ti kó gbogbo ẹ̀. ẹ̀rí wọn fẹ́ dáadáa fún wa súnà náà mọ̀ takò nǹkan níbi mú wa tó já àánú náà mọ̀ ilé wa kúrò ń bẹ́ nípa pé ọmọ àkàwọ́ ọmọ àkàwọ́ ìyá ni òtún nígbà tí a bá jẹ orí wọn. sọ́fà nàlá sani bá wù jẹun sani fún wa àbí ìdọ̀yẹ pé ní yóò mọ̀ ṣe àwọn ẹjẹ́ sáwọn èèyàn kẹlùbà mọ̀ wádọ̀ rẹ̀ lóun ti jára bí ìyẹn ò fẹ́ dáadáa fáwọn gbanabi tọ́lọ̀ rẹ̀ tó wa ogun tí wàá ti jẹ́ nira fún wa ànábi ògbè fún yẹ nira gbọ́n tó ń kálukú náà pé ẹsẹ̀ súnà ànábi ìyẹn nìrọ̀rùn wa ń bẹ́ẹ̀ ah, ìrẹ́jọ́ àwọn oníbíbí àná máa ń gbé ìnira fún yàn ẹ̀rí anábì ní sọ́lù aláìyá ẹ̀ta sàlátù fún mi fàínà sọ̀látàkùn sọ̀látù ìtẹ̀bùlùkùn ní ẹ̀dùkùntù gbogbo bíbẹ́ bá sọ̀látù tẹ́ bá tó máa bá mi ẹ̀rọ bí nǹkan bá ti tún kọ́ tí yóò tún máa bẹ́ẹ̀ ní ẹ̀kọ́dà àríwùsà tó bẹ́ẹ̀ ọlọ́run ṣe léwọ̀ fún ilẹ̀ kí ó jẹ ẹran àwọn ànábì ọlọ́run wọn bá ti sanwó náà ló máa ń wà ṣé gómìnà bá wà sọlá tó ń bá mi ṣùgbọ́n ní fídíò ni ah, ẹ̀yìn tí sọ̀sọ̀ látú àti ká máa pàdé níbo láti kíkẹ́ mọ́ ọ̀nà ìbàdàn ọ̀nà ìbàdàn gbìlì ẹ̀rí ìgbókùn kó lé mọ́ yìí ẹ̀nà ọ̀nà ìsọ̀sọ̀ látú níbo níbàdàn àà sọ́látù ti wá ní tó wọ́n kápù kọ̀ láti fún ẹgbẹ́ ọ̀sán mọ́ tó lọ láàrin ọ̀sẹ̀ iná ilẹ̀ tó ṣe bàtà wọn ní kò tí ì tó àbí ká pàdé kẹ́kọ̀ọ́ wa tó funfun tí ìbá wọ́n wá fún kọ́ àẹ̀sí fàṣàlátù tó ní túnú bá wá fún ọ pé kò lé tí wọ́n ní gan lẹ́sìn lé ṣùgbọ́n ṣètò ní tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó nke orí wọn wọ́n lè tó fún nǹkan ní báyìí ní àkíyèsí ẹni tó bá tó pé obìnrin ẹni lẹ́bí àkókò táyà lẹ́bí inú àwọn obìnrin tó bá tún fẹ́ mọ̀ tògbó báyìí okùn sẹ́gbẹ̀ẹ́ bí okùn sẹ́gbẹ̀ẹ́ tó bá tún tògbó báyìí okùn bí ó gbà padà nítorí kí ni jẹun obìnrin sìn lọ alẹ́ ti já okùn ẹkí tẹ́ bá lágbára fàyín náà lọ́ọ̀rọ̀ ayẹ̀ ní àmọ́lú àpàtà máa lò ìjẹ́ ìṣe òde sùn ọ̀nà ẹkí tẹ́ bá lágbára náà fara mìíra yín ẹnìkan wà tó fún ọ ní nábìlà fẹ́fẹ́ kúrò aláwọn five hundred ní oníraka kan tọ́lọ́dún wa sọ pé àyíká ẹ̀gbọ́n yìí lé àlejò òmùlé tó báyìí ẹtú dé ẹtú dé gbogbo nǹkan lẹ́mọ̀ ẹ̀tàkùn nǹkan sọ lẹ́nu. sálọ́ lè dúró méjì kì í sùn. àbí ẹ̀rọ ìdúró kò ní ẹ̀sọ̀ sáàdù kẹ̀kẹ́ kásẹ̀ sókè. àbá kan fún ìkejì ẹ̀ náà ń kà ní ìjọ kẹ́ni tí ìbọn ìdúpẹ́ ẹwà ń lè ké wa bá fà kan lọ́ọ̀dù kẹ́ni. bá a ti kéré gan-an ọ̀gbà ẹ̀tún lọ orígun kejì láì sí ìsìn kíbúlà orígun ló máa gbé tí wọn láti rí ìjọba ìdí ìyẹn tí yẹn jìnà sí tọ́lọ́ náà mọ̀ fún yẹn bábá yẹ tó tó afẹ́ pọ̀ ṣe àlẹ́bí tọ́lọ́ ń ṣe láàánú fún wa nígbà mẹ́bí mú wa làásọ fáwọn ìyẹn náà ló fà pé pé bá ti fẹ́ jẹ́ nira sí ìwà ìpín báwo bá jù lẹ́bẹ̀ yóò ṣòro ṣe fún wa kò sì fẹ́ǹkẹ́ nira fún wa lórí ẹni sọ látún ìta ìpè kánú lára ni yóò jẹ́ nǹkan tó ní ládájú ṣùgbọ́n yóò jẹ́ nira fún wa àmì mi ò fẹ́ bẹ́ẹ̀. bákan náà káwọn bá gùn nípa ọ̀sùnìyà yashhaduna al-jama'ata ma'a Nabiy sallam nínú dábú ní kọ́nù hadith ni pé àwọn obìnrin ọ̀sùnìyà àwọn ọmọ kéékèèké àwọn náà máa wá ń kírun jẹ̀mọ́ pẹ̀lú àlẹ́bí ẹ̀yin kọ́mítì ẹ̀lẹ́mọ́gbìrì ẹni bọ́dù gbọ́dọ̀ mọ́ wá mọ́sálásí mọ́ àánì kẹfà fún ọmọkà máa pariwo ni àwọn ọmọ nípa wọn ni wọ́n àtàwọn káwọn ọmọkà mọ́ lọ sùn ọmọ ọdún kan ọmọ lọ sùn ẹni tó ń gbọ́n wọn wá mọ́sálásí ẹmọ aláìdá o tó bá rọ ẹ̀yìn ẹ̀kọ́ fọmọ ẹ̀kọ́ ọmọ ọdún méjì àbọ̀ àbálágbé ẹ̀ ń sàìdá fọmọ yìí o tó yẹ kó ti bẹ̀rẹ̀ gbogbo ẹgbẹ́ rẹ ti bẹ̀rẹ̀ léèwé

ìnàmà àwọn àmúhálùkún wà òlàdùkún fìtìnà ara fìtìnà ọmọ rẹ o. ẹni umama ọmọ zainab tó jọ ọmọ ọmọ ànábì ogori ànábì jọkẹ àìsẹ ẹlòmínà ìrìnkẹ ọmọ tó ń sọ láyé ànábì ti dàgbà tí ọmọ tó ń gorí ẹni tó ń kírun tó ti dàgbà kò tí dé kíni kò tí dàgbà àbọ̀mọ tí ń sáré tí ń ṣubú tó ti dàgbà ó ti lè dìde fún ara ẹni sánà ti lọ sáré gbé ìgbòho eléyìí náà ló wà láyé ànábì àwọn ẹ̀kọ́ kan láàkàn wọn jẹ́kẹ́ láàmà fún ọkà ìkàlùkọ́ sọ fọ́mọ rẹ̀ wọ́tọ̀ bá lè rójú mẹ̀fẹ́ ẹ̀kọ́ wọn fi kàn jíṣẹ́ dé kọ́mọ̀ lè fẹ́ ẹ̀kọ́ pátápátá wọ́tọ̀ bá lè rójú tó tẹ̀ mọ́kùn jẹ́kẹ́ ni wọ́n mú wa. àyíwá káwá gbọ́ yé o àwọn kan wà sáà mú wa bẹ́ẹ̀ pé àánú ọ̀gá ilé yóò ti mú wa tó bàbá wa náà nẹ́ni gbọ́ ọmọ yà ọmọ tí ń rákò ìwọ náà mú wa pé hmm. pé ibi tó bá wà gan-an tí wọ́n gbọ̀ bá ń bẹ̀ ọkàn rẹ̀ ò tí ì irú yẹn kọ́ là ń sọ àwọn tó ti tó ń gbẹ́ díẹ̀ díẹ̀ ayọ̀ náà bákan náà sọ̀rọ̀ àti Umar radiyallahu anhu máa ń zọ sọ́lá ní ìdílálì bí wà fi kọ́pì sí min kúlkì nàbí sọ́lá ẹni Umar a rí sọ̀rọ̀ ààrẹ tó wà pé pọ̀ sánẹ́lì tó ti mọ̀ pé ìwà sánẹ́lì ní ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹwọ́n ti bá nàbí sọ̀rọ̀ yẹn ó jùlẹ̀ káníyàwó yẹn ti ń sùn ẹ̀rí kò pẹ́ sọ bákan fi dalil ala tanzil akabir lè ṣùgbọ́n lè gáfúrátì àwùtà sí ilẹ̀ fàáìdà a ní gbà ní ìbẹ̀ kí a máa ń ta àwọn àkábírù yìí àwọn àgbààgbà wọ́n ikọ́ apá ó lè jẹ́ olórí ẹbí ó lè jẹ́ olórí ẹbí ó lè jẹ́ àfà ó lè jẹ́ ọ̀gá ah, àìsọ̀rọ̀ wájú àgbàlagbà àìsọ̀rọ̀ nǹkan àwọn àfa èyí nǹkan wọn lọ́dọ̀ àwọn onítọ̀rí kọ́ àbí wọn yípa àwọn àfa àwọn jí nígbà tó gbogbo sábà ṣe ẹsẹ̀ lọ́rùn àníbi ọlọ́run tó ń da wá yìí tó ti dé owó lọ àbámẹ́bí gbàgbé ni àbí kò rí báwọn yẹn tó ṣe kí ni wọ́n ti ń fún jẹ́ lọ sàmẹ́bì kí n sàmẹ́bì bá kíyèsí yìí ìgbàmọ̀ sí àwọn àbájọ kọjá kákùnrin sí àkíyèsí àkíyèsí wọn ni wọ́n lórí jọ́mẹ̀ tó bá yẹn ti ń sùn àníbi àkíyèsí àwọn yẹn mọ̀ ti dé kí ni wọ́n mọ̀ ti ń sùn kọ̀tà alẹ́ nìkan àbá mọ̀ ọgbọ́n àfáàgbẹ́ tó mọ̀ pẹ́ni pé àìkọ́ àbá fákèjì ọmọ pé tó balá lùbákà àfọ́bà máa pàpọn lọ ẹ̀yìn bá máa dé kíní ẹ máa wò ná ẹlẹ́lẹ́ wa lùbáríkà ni alùbáríkà kọ́ ìranù nìyí o. àmì ìkẹ́mi náà sábẹ́ lọ́kọ́ àmì báyìí báyìí ló ṣẹlẹ̀ àmì bí àánú báyìí báyìí tó fà mí wọ́n tẹ ọkàn wọ́n tẹ wọ́n bá níbi tí ìrún nẹ́fílà méjì ló bá sálámù ẹnkálukú máa ń wọra wọn ìwọra wọn èyí méjì ló ti sáà níbi àgbé ni àbọ́lọ̀ ti tó sọ ìrún mẹ́rin di méjì arákùnrin tó wá gbóyà ní ẹ̀ tó dìde ápá níbi náà láti èsì àmọ́ tó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú yíyà dé náà ní ọwọ́ rẹ̀ kẹ́ndùn ó ti sọ wọ́n tó ti dìde náà nìyà tí ẹ ṣe kọ́ sínú òun ni amúnẹ̀ sí ìtàbọ̀ gbàgbé alúmíníkẹ́ kò sẹ́ni mo kírun náà à tọ̀tọ̀ méjìlá sí àwọn ìwọ àbúbákírí àti mọ́ rò pé gbogbo ọ̀tọ́ ẹgbọ́ gbogbo aná ń bẹ̀rù pé àbí òfin mi ti dé ní méjìlá sí tọ́tọ́ àná ìbá kọ́ sí kébìlà padà ó bá fún mélòó lé òfin méjìlé ó bá bá ti lé lẹ́yìn sálámà àmì ìbá tí wọ́n débi ìtẹ̀lé tẹ̀lé lè nìkan tí tí wọ́n bá sọ̀rọ̀ méjì ọlẹ́ ní bàbá tó kí méjì ń pamọ́ ẹ̀ ní ní wọ́n ni o ìyẹn nìkan nínú àwọn àbá afọ láwùjọ wa ó kọ́ kẹ́ńdà kan tó fi dá wa ó wá ń sọ nínú ẹ̀ pé òun ṣe nàìjíríà fún àwọn àfáà lè kéwú pé tó bá ti ń dá lé kéwú lẹ̀ o kí wọ́n fi báwíyá tì lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ní fún ẹ̀ tó bá dé ọ̀pẹ́ mi ti kí olódò àfáwọn wọ́n ti ń wọ́n ti ṣe kí ni wọ́n ti ń sọ pé wọ́n ẹ̀ lẹ́rìí tó àfáyọ̀ pé lẹ́rìí ó ní ṣùgbọ́n tó bá ti báwíyá tì í wọ́n bá ti ń kọ́ wọn tí ó kọ́lá kọ́mọ ìpadà máa rí nǹkan mímu síra wọ́n ti fún wọn nírò orí súnfí lọ́kàn wọn òṣùwọ̀n náà ni síra ó sọ̀rọ̀ àbáwọn ti máa ṣe nǹkan mímu. ó ní ìyẹn ní òní kí ní tó ń kọ̀ọ̀kan máa bí irú àwọn ọkọ̀ bàbá kan. ẹ gbọ́dọ̀ yẹn yé gbẹ́dẹ́ bá ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ kíláàsì àti súnfí kì í mọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní súnfí ṣé tó bá wá kàkà títí tí wọ́n ṣe yàtọ̀ sí tó wà lẹ́bi ó kẹ̀dá kẹ́lẹ̀ yìí ó wá mú ẹ̀rí kan wá nínú àwọn àtàlátò gbédé àtàwọn ẹ̀ṣẹ́ sẹ́wọ̀n pẹ̀lú jáwọ́rá tó kà máa yàbí kẹ́ni ọ̀ká àwọn ẹ̀ṣẹ́ ṣe àtìkọ́mì nígbà tó pẹ̀lú àtìkọ́mì pé olórí aláàárẹ̀ ẹni tí ń sàárẹ̀ ilé àfa tó kọ àtàlátò ó gbọ́ mọ́ kí òrẹ́ mọ̀ pé kẹ́lí káwọn mọ̀ pa wọ́n jí tókẹ́ tó bá ti pa wọ́n jí ẹ̀ kò ní ní kíni kò ní lálùbáríkà làwọn sọ eléyìí tí ò bá mu ni ọmọ tí ó lè rí tó rú lójú àbí ní ẹbí náà ọmọ ní ẹbí lè rí tó rú lójú pẹ̀lú àwájú ah, olórí ẹbí ni wọ́n ti ń sọ̀rọ̀ kò sẹ́ni tó àlè tají ẹ̀rí bákan náà ọ̀gá kọ́ máa tẹ́ ọ̀gá wo báyìí o olórí ẹbí ẹja ṣe báyìí o àfáwà ìtẹ́gbẹ̀ tó líle àyíkò ní àyà torí pé rúmọ́rù náà ní tó jọ lè sọ àwọn ìmọ̀ tí ń sun ó sì kà níbi láti sà ẹ̀rí wá lè yẹ́pẹ́ jẹ́ nìyẹn rí orí bẹ́ẹ̀ àbí kò ní kí ni orí bẹ́ẹ̀ ìgbà náà gbọ́dọ̀ agbọ́dọ̀ sí ọkàn wa lẹ̀ fún fún ìpani jíbá ìbá àìdá kámọ́ rẹ̀ nìyẹn aláìdá lókùn ìgbà tó bá fẹ́kọ́ ṣe kìnìún mọ́rù fọ́fá ẹ̀wọ̀n ọmọ kéèké mọ́ ẹ ń sun àwọn obìnrin náà lé gíní wọ́n ti ń sùn ìtumọ̀ pé irú iṣẹ́ ìta ń lọ lára yìí tí ìdè gbogbo yóò sùn pé kátó kátó kì náà ìtẹ́lẹ̀ ń tọ́ka sí náà ni pé kò sẹ́ni tá a lè pè sí àti ìtàbí àbá ní tó lúwa lójú dá ìjọba ìmọ̀ ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá fi ẹ̀kọ́ ṣe tí wọ́n bá fi òye ṣe tó sọ̀rọ̀ sẹ́ni tó jẹ́ lọ pé àfáà rẹ̀ mú ọ̀gá rẹ̀ mú àbá rẹ̀ sọ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àǹkọ̀ òsìn tí obìnrin wípé yẹn fẹ́yẹ sáàkì sọ̀rọ̀ mọ́ àlàm náà báàbù tí ó tẹ̀lé onẹ́nu báàbù tí ṣe nínú min àti sọ̀rọ̀ àwọn nǹkan tá a kọ̀ lórí ìrún wọn yìí tá a sọ a kọ̀ òun lélẹ̀ wọ́n àkọ́kọ́ mọ̀kúrú lọ́dọ̀ àwọn fún òṣòl onímọ̀ yìí fa àbú tààrí kúrú wà láàyò àkọ́kọ́ fà ìlò oúnjẹ pé téèyàn bá ṣe kò ní wọ́n mọ́ ìyẹn pé mọ́ yìí fa àbú tààrí kò téèyàn bá sílẹ̀ yóò gbà láàyè àdùnnà tó bá ṣe kò ní jìyà tààrí fún ilé náà máa fa oníkíkí wà lóṣòlè yóò àlùmọ́tà àfẹ́rọ́nù ṣùgbọ́n tó ṣíwájú àti màkúrú ń ta akọ̀ oní ẹni haram kò sí àtọ̀ láàrin wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ìgbà tó yá láyé padà pé ìta akọ̀ tó yẹ kó ní ojú àti ẹ bá ṣe wọn kò ní haram wọn kò ìta akọ̀ tó yẹ kó kò dáa tó wọn kò ní kíni màkúrú ṣùgbọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ pátákì náà ń pè wọn màkúrú màkúrú náà ni haram haram náà ni màkúrú téèyàn bá ṣe irun rẹ̀ ò ní pé ni ọ̀la kò bò tẹ́ lò ha ṣùgbọ́n kò bá irun yẹn jẹ́ àti ètò tí láti ní tí mọ̀tò rúrú sí téèyàn bá ṣe irun rẹ̀ gẹ́gẹ́ ni kò pé ṣùgbọ́n kò bá irun yẹn jẹ́ náà hadithi kati akọkà lábẹ́ ní hadithi yàwó aisha wàdí àlá àníhá wọ́n ní àníbà sọ́lá sọ pé ní ìdá òkè mọ̀tò sọ́lá tọ́ba gbẹ̀rù dúró wàhádọ́rọ̀ làṣà oúnjẹ alẹ́ ti rẹ́dì lọ sí délẹ̀ fàbùdáhù bèlà àṣà yìí ẹ kọ́kọ́ ṣe kí ni ẹ kọ́kọ́ jẹun náà. àdìsọ àná Bukhari àná Muslim ẹ kọ́kọ́ jẹun náà. náà kí ni àdìsọ ń kọ́ wa àdìsọ kọ́ wa pé ní tó ń jẹ bá rẹ́dì àbí nǹkan mímu náà ló ti rẹ́dì sọ́ni gbé síwájú wa kakọkọ jẹnẹrù mọ́mọ́ ìlànà yẹn lè kó wa sọ̀ ha lókun gbà tásìkò ooru tí ò bá fún tásìkò ooru bá ti fún ìgbà olófin àsìkò ti fẹ́ lọ ẹ̀wọ̀ lásìkò tá a wà yín sí wọ́n bá ti bẹ́ẹ̀ sí mọ́gírí oṣù fẹ́ tó kìí wá ti kí ápùlì tó bá gbójẹ níwájú rẹ̀ kí ló ṣe ń gbà ń ẹ́ yóò pàtó bá ti tí o bá tó sásìkò bá sì wà kakọ jẹun náà wọ́n ní ntábìtì bàbá wo wọ́n ní nítorí kárí pé ní ìfàwọ́ àkárẹ̀ mọ̀ṣítáàjì àlè tọ̀ àm àmọ̀gáyọ̀rọ̀ mọ̀ṣítáàjì ìyẹn ní bùkátà tó ní àdúgbò ní bùkátà tàbí ìyẹn kẹ̀ túlẹ̀ gbogbo ẹni bá ti gbóúnjẹ tó bá dùn rẹ̀ sásìkò mi tó bá tọ́jú ẹ̀rù tí ẹ bá ní bùkátà fún jẹ ní o akọ́fà mi nílẹ̀ ìlà lẹ́tì ifá ìmúha ní mọ́tòdì sáàrẹ̀ torí pé nǹkan wò ń bẹ̀rẹ̀ ni pé ń kí asòfin ẹ̀ tó gbé kalẹ̀ tó fi gbọ́rọ̀ ilẹ̀ náà ni pé kálíbà concentrate bẹ́ẹ̀ tí ò ní bùkátà fún jẹ kó jẹun gan ní òjijì ẹ̀ nira fún ọ̀fẹ́ jẹun tán ọba dọ́wọ́ ayé ń délé ẹnìkẹta ẹ jẹun náà ẹ̀kẹ́ kọ́kọ́ jẹun náà ọ̀sẹ̀ rẹ̀ jẹun tán ni wọ́n bá lọ àdìsí ìrọ́gbọ̀n oníjì oúnjẹ ní àsìkò ṣùgbọ́n tẹ́bí ń pa tó ti náà wọn búrẹ́dì àtẹ̀wà ìgbà tó ń gbé dé báyìí ti fẹ́ ṣe kíni wọn ti fẹ́ kí èmi rẹ̀ ní ọkẹ́ ti wà ń bí oúnjẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀jẹ̀ ń tán sínú ẹ ti ga tẹ́lẹ̀ wọn ni eléyìí ò bọ̀ wí torí pé ọkàn rẹ̀ tẹ̀sí sí bẹ́ẹ̀ náà bákan náà iná fòdó ọ̀rọ̀ tó àmì ìtàdé ilé ìdóró fìtàrí fi jàmọ́ à ẹni tó bá ní ìdíkó jẹun tí oúnjẹ bá délé ń dáhùn ó ní ẹkíyèsí láti mọ́ dikini láti mọ́ kí jẹun ẹkíyèsí o láti rántí jẹmọ́ oúnjẹ dé láti tọ̀tẹ́gbẹ̀ ròdó ọ̀wá sí jẹmọ́ ìgbọ́n níwá sí jẹmọ́ ẹ̀ṣẹ̀ ń gbà tó bá jẹun tán rántí jẹmọ́ ìládámẹ́ náà fi jùlọ dáadáa twenty seven àbí bẹ́ẹ̀ kọ́ ni dáadáa náà rántí jẹmọ́ fi jùlọ dáadáa mélòó àwọn ti fi jẹun tó ń jẹ́lẹ̀ lọ́wọ́ jẹun wọ́n bẹ̀rẹ̀ akíjẹmọ́ kò wá akíjẹmọ́ kí wọ́n dáhùn sí ládàbẹ̀ náà ṣe ń takíjẹmọ́ fi jù lọ. ládàbẹ̀ náà fi jù lọ. ládàjẹmọ́ ni onógbà ta ló fúnlẹ̀ sí ìyẹn òun kọ́ ló fílẹ̀ fún ara rẹ̀ bẹ́ẹ̀ náà lágbàdà kàdé ìsọ́wájú ẹni tí jẹ́ ń gbọ̀ngbà wọn. ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kájẹ̀mú kájẹ òkú jẹ́ ń tí mo ń kíjẹ̀ mọ́ tẹ́lẹ̀ ni o èyí tí òun abámọ́ yìí ó jẹ́ lóde kí ni ló fà tẹ́lẹ̀ tí èkìtì ọmọ tẹ́lẹ̀ o tó náà wọn jẹ lásìkò jọmọ kẹkẹ ládàkẹ lájọgbà ẹ̀sìn ló fẹ́mi rẹ sí ìdíwọ́ ìtìjẹ mọ̀ tẹ́lẹ̀ ìyẹn ló bọ́ pé ní ẹsìn ìdílé sábà rí inú ẹ̀sìn ìdí òjẹ ká láǹfààní ẹni pé àti máa ń ṣe tẹ́lẹ̀ kí kan tó dé ẹgbẹ́ tó kò ní mọ̀ ìtìjẹ mọ̀ tẹ́lẹ̀ ìmúmọ̀ tẹ́mi ń pa oníkẹ́lẹ̀ oúnjẹ wa kódà tó oúnjẹ yẹn kẹ́ tí ọba ti gbede ni yóò ti lọ sí mọ́ṣáláṣí tó gbọ́dọ̀ fóun lé báyìí tó bá gbọ́ gẹ̀dẹ̀ ó lẹ́ sí ìfì tí ó jẹun tó bá dé kírun tẹ̀ yóò ní lada. tẹ̀mọ́ tó bẹ́ẹ̀ ní tí èkì tẹ́lẹ̀ òní ni o nam wọ́n ní ala anla yẹsi ala wàkùtà tọ́án wà wàkùtà sọlá ti dá inú wà á dà tán mùsùlùmí rọ ṣùgbọ́n ìwọ náà mọ́tẹ́ tí o kọ́ wá fún àsìkò oúnjẹ rẹ sí àsìkò oorun pálíwùmù lágbájá ẹ̀ tó bá di eti eti ní kó jẹ́ mọ́tẹ́ kí ni ọmọ rẹ ti ní lójoojúmọ́ káwọn ọ̀rẹ́ wa rẹ ọ̀pálágbọ́dá ẹ ti wá bẹ̀rẹ̀ ẹ ti wá kíjà ìṣẹ́jọ́ mẹ́fà àtùkọ ẹni ó mú lábẹ́rẹ́ wọn bó jẹ́ lẹ́sìn àrí ní òye ìyẹn ò jáwà o ìwọ lọ gbé sí ẹni kan mọ́ gbásùkò oúnjẹ rẹ fásitì tó mọ̀ ìgbéró ṣùgbọ́n èyí tó bá jáwá bẹ́ẹ̀ kéde ti ń pẹ́ ọba kírun àbí tó bá jẹun ní àwọn àbá àkókò kódà ọkẹ́ yẹn lọ kírun lásìkò iná fi ṣe àdìsọ́ndà mọ̀tòrò àti sọ̀láàtì pé kéèyàn kẹ́gbọ́n jẹ́ lẹ̀ kéèyàn wá kó sì lọ kírun kó sì fẹ́ jẹun wọ́n torí kò ní concentrate lórí irun ẹ̀sì ìdí fúnlẹ̀ tíì ẹ̀sì ìwọ ni pé kó jẹun yẹn bákan náà ìmẹ̀lì kò ṣó a ká fara balẹ̀ wàtárùkà ṣàwá àbílẹ̀ àti ká gbogbo tó mọ kí wà bí sì ká sílẹ̀ mẹ̀tìlúbù fìtọ̀là nípa pẹ́ lórí irun yìí ìyẹn lẹ́sìn tí ní ká jẹun torí pé tí ó kíkọ abúlé ní ká máa ronú oúnjẹ bá oúnjẹ ìgbé òwú kalẹ̀ o kódà kí mo ń bá kí alukọ́rì à ọmọ di kógùn mọ́wù yẹn ti dèké ní àti níka lọ torí kí ni lórí oúnjẹ náà ti gbé sílé gbogbo ọjẹun náà àwọn tọ́nà tí wọ́n bẹ nẹ́bí sí irun àwọn òní ọlọ́ ní kọ́dé afúlá àlùmọ̀mọ́nà àwọn oníkàtí yege lọ́dọ̀ ọlọ́ àwọn alẹ́bí náà hàn fi sọ̀lá ìdí khashi'un àtẹ́pẹ́ máa ń farabalẹ̀ kírun ètò ìjà farabalẹ̀ lẹ́nu ká máa ní nǹkan àrùn ká pàtó ẹni lẹ́yìn ká farabalẹ̀ káwọn máa ro àwọn nǹkan ilé ẹ̀tọ́ ń ta fẹ́ lórí irun ni. lè yàgbọ́rọ̀ lùkọ́lù ìmùnà jáde kí ọkàn yẹn lè bá wà ń bí gbogbo tí ń bọ́ lọ́wọ́ bá rẹ̀ sọ. tó bá Allahu akbar pọ̀sí lọ́lọ́n tó yóò dọ́kẹ́ tọba rúkú subhana rabbiyal azim bẹ́ẹ̀ ni wọ́n náà ronú sí wọ́n ọkàn jẹnu lásán ni gbogbo agbárí rẹ̀ gbọ́dọ̀ wà níbi oúnjẹ ni bẹ́ẹ̀ lẹ́nu lórí tó fi ọjà rẹ̀ lẹ̀ nígbà táwọn wí nígbà táwọn gbogbo tó ń wí náà gbogbo tó wà lọ́tẹ̀ rẹ̀ ni pé bí ó ti padà sí tó ṣe lẹ̀ fàfẹ́ ká farabalẹ̀ lórí gbogbo tí kọ́ dé wa tí ò jẹ́ ká kọ́ ṣe pé àyẹ̀kú fẹ́ kí ìyẹn náà ló fi gbà wá láyè pé tó ń jẹ bá ti délẹ̀ o nígbà tí wọ́n gbẹrun ló pẹ̀lú mọ́jẹ̀mú kí ọkàn wá sí wà lára níbi oúnjẹ òun pé lẹ́gbẹ́ fi ń pa wá ètò ìdá náà ní kí akọ̀wọ̀jẹ̀ yẹn ló lọ́ lájú ìrìn àbá àti kàkó kọ́dà ká lọ kírun gbà wọn nínú àwọn tó jẹ́ mọ̀kúrún nínú àwọn kata àti kínní pààtọ̀ ni àlùbà àwọn ọ̀rọ̀ jẹ́ o kọ́dà rẹ̀ tó tẹ̀lé torí pé tí ẹ̀rí bá ti sọ báyìí làwọn gbà mú sọ ìlú làwọn gbà mú sọ ìríyà àdínníwà pápádà kà fún wa pé kò sí irun fẹ́ni tó bá lọ kí ni tó bá lọ kírun nígbà tí yan gbóúnjẹ lẹ̀ lọ́dọ̀ ìmọ̀ òfin àádùn òjò tó bá gbóúnjẹ lẹ̀ tó bá lọ kírun ọ̀ nírun àlèmọ́ òfin lè anẹ́bí mọ́ra yẹ ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ìdí ìdí ló fà á ẹni dì náà ni pé kéèyàn lè bá kọ́ńsẹ̀trétì ẹni tó yẹ pé bí ò pa mí ni bákan náà ń gbà pé ní téèyàn bá lọ kírun bẹ́ẹ̀ tí ò jẹ oúnjẹ ó ní mùsùlùmí ládàá rẹ̀ pé torí pé ọ̀kan rẹ̀ wà ń bẹ̀ sàlàyé tí wọ́n ṣe lórí ilé ìrè táwọn náà káyà máa fara wa lórí irun wa lórí ìròyìn ká máa tóbi sílẹ̀ tí oúnjẹ bá délẹ̀ a jẹun ṣùgbọ́n má gbóúnjẹ rẹ̀ sí àsìkò tí wọ́n máa gbé ẹ̀rùn dúró. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه